الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم لكي يوضع بقولنا كتبك يجري كده ẹ̀bà kẹ́bí ebìbì àjẹkọ́ńtò rẹ̀ dẹ̀ bíbí ó kẹ́ á bí kí náà yọ لنجد نجد يرعونه يكيونه اهدنا الصراط المستقيم بما نجد إلا يومك يواتون قلنا على المستقيم ولبسونا يوم وقع ona vile ameona yako sehemu leo sababu kidono leo kwa maneno صراط الذين أنعمت عليهم قل في كويت وما ورع أمر عدوهما أمر عدو تصوهما ورسول الله يجي إن لك كما ورأي الذي مزقوه Ìfọ́dá gbogbo ìjà ìgbẹ́jọ́ tó ń lọ ojú ele orando el nombre de Jehová por el niño y él es usted peleka mama tele kini bedeli ayo ni yango la ga di du betele ni la ni papojo ayi wo room ele kile a kene ni ni da ni lo na de ta pe jo ko we to no a le ma pe

uromiire oni unadabu urare ina kegwa goda mawe umemele eh unyo memele awafa mengine ona jedia vitelo sanowe maji kasi apan ongawo yiwe ngo atele konga damu weme onu wenya ne konga afadalume ama countdown dami kashia bank oji yeye mawata ama kokoda oru ame ama ami doctor ama oji yeye ma de yutue nyala doke ne mtuke tini kaji atama bini kikika odi yo yeye tode arisi kikita oje watu hapo laura umibu ebokedoa Ako ya tekabe bi àmọ́ máa tàánú ní kọ́tọ́ kí o máa mọ́ sí ilé tàánú ní kọ́tọ́ kí o máa yọ. Bàtí tí o rà lẹ́lẹ́ ní. Lékìtẹ́ ti ní rí màá lẹ́sìn kí eré rẹ̀ nílẹ̀. Bàtí rí mẹ́tù ìsìláà kò rẹ̀ yí ìsìláàmù. ilẹ̀ yìí. Mo kò rà kọ̀kọ́ náà nú ilẹ̀. Mo rà yọ ọjọ́ náà. Nìrìmẹ́tù

mọ́nà fúnà wọlé ìyá kọ́nà àdàmà kọ́nà sọ̀rọ̀ ayé rẹ̀ mílẹ̀ àhà ẹnà bàtà rẹ̀ rẹ̀ wò mọ́nà lọ́tẹ̀ tí ní ìgbà tí ìwòrà méjì bẹ́ẹ̀ ni àwọn rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn rẹ̀ ayé ní

Ahmed Kurubomade kọ́kọ́tà kọ́ méjì wọ́n ti lè rí àmì ẹgbẹ́ mi. Àmọ́ mi Kurubomade ti kúrúgbé máa ní ìsìlámù máa dé yìí. Àbẹ̀tí kúrúgbé máa fẹ́ ilẹ̀ yọ̀ nùnùnùnùnù. Olùkẹ́ pàdé ojú ọmọ ẹ̀jẹ̀ ìsìlámù ni. Ṣẹ́sì má ti ilẹ̀ yìí bẹ́ẹ̀. Ẹ̀mọ́ bí o kò máa kẹ́ ya alwili langulo ko ya ku amanu jeha ọmọ òdìsú àbíká àbẹ́lá gbogbo lẹ́tọ̀ tá kó yọ ọmọ àkóyọ ọ̀rẹ́ alẹ́ nípò àtọ́yọ òkè kékeré ọmọ òdìsú lè ṣe gbogbo ọmọ méjì ẹgbẹ́ ní ẹgbẹ́ àti ìdíje mọ́tà tó wọ́n tó kò sí àpà ìdíyẹ àpà ni wọ́n ti ń ṣòwò dá. àwọn bá a ní ìnáwó lè kúlù lẹ́ẹ̀ àti fíkì wà lulẹ̀ lè ìtúlù lẹ̀ àti nìyí àti ìtàlù lẹ̀ lè ìtúlù lẹ̀ àti kùránì olùyẹ̀ lulẹ̀ lè ìtúlù lẹ̀ ìrẹ̀ dùn zero. màá ti ní wọn mẹ́lẹ̀ who is the lord who is your messenger ọ̀bẹ màá tẹ̀lé kẹ́lẹ́ ni wọ́n fún kàmáṣe ní ìwọ́n mẹ́lẹ̀ bí yókà. ọmọ ẹ̀.

mami sukulubi tura mama lẹkuma nígbàtí àwọn ọmọ yẹn ma mami sukulubi adi tirénì kìrìsìtẹ́nìtì títò màánà do wọn mama sọ ẹdá wọn mọ àmọ àpàyọ bọ mama nàbí mi yé ìsirà ma ọmọ àti ẹgbẹ àyìnbá padà wọ lẹ ọdí mi olùkọ́ ma ní àmà yìí àkọ́ yẹ dọ̀ àlá yọ ní àmàmà àmà yìí. لا إله إلا الله lọ́dà balẹ̀ ọjọ́ tó yín wọn lókè àti ìdí ìdílé àwọn ọkọ̀ ní ìpàdé kó àlàó ẹ̀ wá tọ́ ní ìgbọ́n náà lọ́kọ̀ pàìmọ̀ wọ́n ní ẹ̀rẹ́ ọ̀pọ̀ lẹ́sìn náà àti àlẹ́ ọ̀nà òwe ìfẹ̀mọ́ra tó ń mọ̀ yìí múra lẹ́yàjẹ́ òrékòmí kó ẹ̀mọ́ ọ̀kàjà pọ̀ sóhun yín ọjọ́ mẹ́jọ màmá rí ẹ̀yẹ òní ìdíkẹ́tì nàìjíríà múra ọ̀la ká ó tó ká

gómìnà lọ́wọ́ ọjọ́ mẹ́ta wọ̀ wọ́ọ́rì adọ́ ọjọ́ yìí ti pa wà mẹ́rin ló bí ẹni tẹ̀lé náà àti ojú ayọ̀ lọ́kà. mọ́nà kẹ́míkà àmà ẹ̀rọ ọ̀tọ̀ lẹ́dínà ẹ̀rọ ọ̀tọ̀ àtọ̀nà ẹ̀rọ ọ̀tọ̀ lẹ́dínà àná àmúta alẹ́ yìí ìdí kẹtọ̀rọ̀ àwọn ma òré kòmí kó àbíbi wọn yẹlẹ òré kòmí kó ẹ̀mí tọ́kọ̀ la yẹlẹ sẹ́mbẹ̀ kó ẹ̀mí tó kó آية 69 سورة النساء ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الذين يقولون لغالب الموضوع أنا بدور على

nínú ẹ̀dẹ́dẹ́ nínú ẹ̀dẹ́bí yìí nà kí a máa níbi ọjọ́ kó bẹ́ẹ̀ gbọ́dọ̀ tí ó máa wà kó yí ní tabalẹ̀ rẹ̀ ní ìdúró yẹ ti ádámà mà kí a máa ju ya níbi ádámà gbogbo àti ti ta láyà rẹ̀. àmọ́ ń gbẹ́ ọkọ̀ adé yìí kó kí ẹ̀kọ́ tó máa ní ní kíkí tẹ́jú rẹ̀ mú ayé rẹ̀ ayé ti láàrín ìsìn ẹgẹ ní wọn àpọlọ ká mú yìí tó ti sálẹ ìbí ورجع نبي إسماعيل الله ينوى في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يعمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا ọjọ́ ìwà lórí muhammad àpò ẹ̀ máa fi ọyẹ́ ìdíkọjọ́ kí n máa tọ́nà máa mú ra kó kí ilé kuma a shirka gobe nurale ne burani ruma suratu maryam ta sori goga ruma ina sori alima ruma iru gola gana ta yi ma da ko so dora ruma gari ko so ti ma ko so ne dora mele gana ti ku me kwan kale iru male ne ke ene ke lai ruma o ene ene ke lai ruma mo so ni wa ne bi wo korfil kitabi lolùkadìlẹ̀ ètò kẹ́kẹ́ ìkọ̀rání náà bọ̀ bẹ́ẹ̀nẹ̀ ìsmáìlà olùkadìlẹ̀ ìsmáìlà ọmọ anábì ìbọ̀rọ̀ hẹ́n òwe bá ìnáwó kẹ́rẹ́nà sùdé kọ́nùnàbí yá sọ́ọ̀dì kọ̀lùwárí òun ìtẹ̀nà ìkọ́mìtì náà báwọn kọ́mìtì náà gbogbo kò wá sọ̀ bàtà mọ́ kọ́mìtì náà gbogbo kò bá máa kẹ́wọ́ kí kọ́ kọ́mìtì náà gbọ́dọ̀ kì má dàbà pa ní kọ́mìtì náà gbọ́ fáwọn ọmọ o fáwọn ọmọ òun yàtí kúrọ́ọ̀mù ìlẹ́jẹ̀ o yàtí fèrè o. wúrà kọjọ́ tó manifestation rà rẹ dẹ ẹ̀dùn e wúrà lẹ́ ọ̀la ọba ìyá sàlùkò rẹ̀ àtọ̀ síkà ní. àgàtì tó wọ wọ láti tó wọ pàtàkì súnà yà àti kàlùkò rí i wọ́n kàtí kàlùkò rẹ̀ ó lè jí lé wẹ̀ kápẹ́ntà wẹ̀ téèrọ̀. wanɔdɔ uh, wasobe kɛkamuna watukɔlɔ wɛtɛdo e luŋa kukɔlɔ jɛ ɛfu e fili promise ma mamu le tó kolo yɛ ɔyɛ mamu mi wɛ e, ma dɔbɛ mamu nukuɛ amɛnkɛ dukɔ ɔlɔɛ kako ŋa ti ŋa mɛ lɛ ti promise ŋa gba dɛmɛ yɛ ɔfu fili a na na madama lɛ a ti munafiki hadithi yetu sahihi iko katika ẹsì munafiki nà tí o gbọdọ yìí làwọn ẹkú mú lórí àtàkẹ ẹkẹlẹdẹ bọ́ọ̀ màtí ọdún ọdún kẹta lè tọ́ olúlu lò ẹkú kẹsẹ kẹsẹ munafiki ẹni àwọn ẹkọ rẹ. gàmí mi kàtúndé alẹ́ dín nà ní àmàlà wà lẹ́nu kọjọ́ lòrà wọ́n mà gálí kìnnẹ́ urayo zote kwapa ujiwile urongile ngondo binyana lukame nabi suremerile bidei jape kyata kwa ojomune wabanyu ratu uleongo mini otumetele kida watu jemwa mite ujanga mite neku ujanga mite anajengu danajengu okuwa mungu wapewo otumeta tete kitokwana okuwa nya wapewo àmì ìdẹ́nu lè mọ́ ẹ̀má tó wọlé tí máa ń tó kú lé tí máa ń nùnùnù àmì ìwọ tí máa ń kú jẹ bá a bá mi wọ̀ bẹ́ẹ̀ ó kúkú ẹ kódò ní ara náà mẹ́tẹ̀ rẹ̀ lọ́pẹ́ náà. wíwà tí ń láyé ayọ̀ ní ìhọ́nì tó mẹ́ta dáná yìí àti kẹ̀kẹ́ ẹ̀mọ̀ rẹ̀ kàná máa fẹ́ fún ògbà náà àtọ́kù ẹ̀fẹ́ náà máa yé òbí. mbùradẹ́ mbùradẹ́ wọ oúnjẹ mọ́ àmì ìtẹ́ oṣù mẹ́tẹ̀ rẹ̀ lọ́pẹ́ náà. ujan idade kwa hivi kidade nini idade kikelo kwa hivi ujan mapomba dajana kwa wale mule mule mule mule hapo kwa maya mama yeye mama yeye akuja madeni ale mule mule mule mule mule mule ne 30 minutes kwa pomba likuwe That's a very advice. Ìdájú yẹn lé lọ ní ìkẹ́kọ̀ọ́ dágbélé òní. Ìdájú mọ́tò kẹta kó dà sai ki da ni monjo a duwa ya ko ga ciwo ya an kan sayyiduna ali ya ni tamamu li ilaki al-mawqu al-islam e ba ko ra ko na do na ba ẹni ìsìláàmù ẹni ìsìláàmù ẹni ìsìláàmù ọjọ́ kẹ̀yìn kúkẹ́ wọn lè kúkú ìsìláàmù ẹkúkú múnáàfìkì àgbẹ̀jẹ̀ kúkú àkáàbìrì wọ ẹ màá lẹ ẹdẹgẹ yà lórí àtòkùnjò kí àgbẹ̀jẹ̀ tó ti bẹ̀rẹ̀ pọ̀ nẹ́lẹ̀ àtòkùnjò kí ẹ mú de wọn wá lọ́wọ́ ẹ̀ka mẹ́rin rẹ̀ lótú ọ̀wá àtòkùnjò èsì wá dùn. by commando àti anamduwa ìdílé ìdílé ọwọ́n bẹ ọ ẹnẹ lẹkọ àwọn ìlú yàgbẹ́lẹ́ ìdílé na na òun àmì sọ́ọ́dẹ́ sọ́lẹ́wáìdì ẹ̀ẹ́nẹ̀dì àti ìka promise ní ṣe táwọn ta ló mú ẹ̀dì náà bàwọn ìkìyà ọ̀wọ̀ àmàtọ̀ tó náà máa ń ìsúlùkù kà máa náà lè ké ìsúlùkù ẹ̀kọ́ ọ̀rọ̀ wà lulẹ̀. àwọn ọ̀nàwí nàìjíríà ti máa náà àwọn àtẹ̀wé. olùkọ́ ó ti mú náà fi kíní ọ̀nà ìgbọ́ máa lè sọ náà kó máa ń nà ní ìní dákúkú àtẹ̀wé. yàmúrò àlẹ́wò ìsọ̀rẹ́ àti wàzẹ̀ká àti yàwó máa ní zẹ̀ká tó bá a ní lẹ́sìn náà wọ̀ ẹnẹ tìǹbù yẹnyìn tí o gbọdọ wọn tó kẹ jẹ tó ń lò lò lò lò kẹkẹ yìí ń gbọdọ ẹkẹ yìí lẹ nàìjíríà nínú ọjọ ẹjọ rẹ kó wù ìnà ọwọ ẹgbẹ kúrò dọ yà àwọn tí wọn làwọn tẹ dàmdàmdàm tíbi táwọn bá tiri là wọn làwọn ìdẹjọ jáde má lè tóbi lẹ́yìn wọn nọ kó jáde bọ̀n sẹ́mu kọ́ sẹ́mu ìnẹ́dàbẹ́ gbẹ́dẹ tí ẹ lè kọ́ lọ àtẹ́bí àbúmọ̀tò ìrírí lọ́mọ yìí tí ẹ lè lẹ́ẹ̀dúwọ̀ ẹ̀sìn jẹ́mu àbíjà nàdí kú. kẹtù ọjọ́ kàdúdọ́gba wà ọyẹ ẹdẹ́nu àwọn náà yóò rí ẹ a bẹ́ tọ́ ọ kú ẹ tòkó náírà ẹ wà á kú yóò wá wá kọ́ wà á kú yóò wá aláàjì wà á kú yóò kọ́ nǹkan máa ń mo kú yìí o. kìí ọkọ̀ صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الذين أنعمت عليهم علي الذي أنعمت عليهم لا هو كان من كان من شاء الذين عليهم أما ما بقى ما كده لو ما جاءتي أشوف هو ما جاب من هذا اللهم اجعلنا من المؤمنين ثلاثة ومن ذريتنا ربنا وتقبل دعاءنا اللهم اهدنا إلى الصراط ọmọ